gbogbo al'umma ìgbésí ọrẹ́ sí ọgbẹ́ ìrìnkọ́ gbogbo al'umma wọ́n panu pọ̀ yí pé ikú kò ní ọdún kan pàtó tó máa ń ṣẹlẹ̀ síyàn ikú ò lọ́dún kan pàtó pé à ṣé wàá ti sọ ọmọdún báyìí báyìí báyìí báyìí ikú ló kù. wàlá zamanu màlúù bẹ́ẹ̀ sì ni kú ò lásìkò kan pàtó tó máa ń wáyé wàlá mọ́rọ̀dún màlúù ikú ò sì ní àìsàn kan pàtó tó máa ń gbà wọlé. وذلك ليكون المرء على أهبة من ذلك gbogbo àwọn kan yẹn pa mọ́ so that ọmọnìyàn aṣà jí àwọn tó fi ló fi ojú gbọ́ so that ọmọnìyàn yóò lè mọ múra lẹ́jẹ̀ fún anytime nígbàtà tí wọ́n yí pé ikú lásìkò kò lọ́jọ́ ìdẹ̀ láìsí kan pàtó tí wọ́n ń bá wọlé ayọ́tòyè ń sọ fún wa pé gbọ́nà pín lọ́wọ́ ayọ́tòyè ń sọ fún wa wípé gbálọ́wẹ́ ìyẹn sọ wá gbé káwọn múra alẹ́ dé fún ẹni tààdì mùsàídà ìrálìkà وكان بعض الصالحين ينادي بليلي على سور المدينة ọ̀ríkọ́lá àwọn ẹni rí wọ́n lọ gúrí látorí òkè ìkanú àwọn ògiri ìlú àwọn sọ pé arọ hílà arọ hílà. a ní gbogbo gbà òun náà máa ń sọ arọ hílà arọ hílà ìrìnàjò ti yá o ìrìnàjò ti yá o tí wọ́n ti yọ́ bèjì lójúgbò ìrìnàjò ìrìnàjò tí wọ́n ti yọ́ bẹ̀dà ìrìnàjò pọ̀sọ̀rọ̀ sọ nìyẹn alifalama tuwufiya wakila sautahu amirul madina fasa'ala anhu bàbá wa yẹ kú amiru ló yẹ àwọn òfin gbóhùn arákùnrin wọn bẹ rìn ajé rìn ajé àwọn òfin fasa'ala anhu lágbájá yẹn kí ló ṣẹlẹ̀ wakila innahu qadima àwọn sọ fún àmìrò pé ọmọ ti kú ni àmìrò wá ní mazala yíò láhajúbí rọ̀hílì wà zíkìrìhì hatta anákọ̀ bíbábìhì lè jamala fa asọ́bàhù mutayakidon mutashamiran ذا هبة لم تلهه الآمال wọ́n ní mazala yóò lọ hajj bí rahil wa zikiri bí a bá jọ kújẹ́ pọ́kùnrin yẹn mazala yóò lọ hajj bí rahil wa zikiri kò yẹ gbogbo lẹ́yìn tó yẹ pé ìrìnàjò ìrìnàjò tó ń pariwo yẹn ojúmọ gbáradì sáà ni hátà náà kọ́ bí bá bí títí màláìka kò fi wá déwájú ilé ẹ̀ pé èèyàn àjèjì o wà á máa lọ àlùkìyàmù ó ní fàṣọ bá homo tọyà kídọ̀ mùtọ̀ṣàmìírà tó ikú bá nígbà tó ti múra lẹ́dẹ̀ kúrò ikú wá bá lẹ́ni tó jí pépé lẹ́ni tó ti múra lẹ̀ za ohun bá ti lẹ́ni tó ti pèsè lẹ̀ láwùtúlì ìlú àmọ́lù ìṣẹ́ tó pé àwọn tádàtádà láyé a kò sọ́dẹni tó fàjò kò sọ́dẹni tí ò múra lẹ́jẹ̀ kú ọ̀nà wàkánà yẹ zè ṣe ya kúrú línàṣẹ́ wọ́n ni Yazid àrọ̀kọ́ ṣe a ara rẹ̀ sọ̀rọ̀ báyìí pé wáyé haka Yazid wàyí hakaya Yazid ìwọ Yazid kí ló ṣe ọ́ Yazid sọ́ra rẹ̀ wọ́n zá yusalli anka badali mọ́ Yazid tó bá lọ kú tó bá kú bá ìwọ Yazid Yazid Kéfà Yazid amir yanzu ni jai bayu ìwọ̀ yẹ̀zídù bá lọ kú báyìí irun tó ń kí tàbí ọmọ ọbọ̀ kí lọ tàbí ọmọ ọbọ̀ yẹ̀zídù kírun lọ bá dẹ́lì mọ́ tó bá lọ kú maza ya súnmù mu bàdàlùmọ̀ àwọn àwẹ̀rẹ̀ àwẹ̀rẹ̀ tó bá gbà yẹ tayọ́ wọn bá gbà yóò kú lọ́wọ́ yẹ sí ìdùnnúgbà tó bá kú tán maza ya taradda áńkà ya bàdàlùmọ̀ ìwọ́n yẹ sí ìdù tó bá lọ kú ta ni yóò mọ̀ bọ́ yọ ọlọ́run ọba rẹ nínú tó mọ́ yẹ kù tí yẹ sí ìdù bá tún wá bára yiwa wa ni ayyuwa na su ɗanyeniya alatarkuna watanuhuna na ba na ya haya teku ba ya haya teku filoge ɗanyeni ofin ma soko ke ma gbi fun to ku ninu sẹyin aye ni manini mautu tọ ni buhu ẹyin ló jẹ pé ikú ń wáyé kiri wàlọ́kọ́bùrú bẹ́ẹ̀tùfù ẹni tó jẹ́ wípé fàárẹ̀ ẹ̀ tó jẹ́ pé yẹ̀pẹ̀lẹ́ fi ṣe ibùsùn tẹ́ fi sùn. wàdúùdù àní ìṣòro ẹni tó jẹ́ wípé àwọn kòkòrò ló lẹ̀ àwọn máa yanjú aláhàtúwà. máa ha ha dẹ̀yẹ̀ tẹ́sílẹ̀ fọ́sọ̀ àkàbàrà. náà gbogbo tó wáyé mọ́ ṣẹlẹ̀ sínú sàárè kékeré ni o ó sì ń retí ìṣẹ̀lẹ̀ ńlá tàlùkìyàmà kìí fọyà kó ló ha lóko kí ni ó ṣẹlẹ̀ sí wájú àlùkìyàmà sẹ́nìkan ti mọ́ ọ̀tọ̀ ní kéèyàn kú kéèyàn wà ní sàárè ọ̀tọ̀ ní kátìmọ́ retí àlùkìyàmà ثم يبكي حتى يسقط مغشيا عليه ó kékeré ló ṣubú ilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó dákú lọ́gbọ́n dìbìdì àbú nàáyìn amútànyẹwà inú heliatul auliya wọ́n wá kọ́lá àtẹ́yìnì wọ́n ní àtẹ́yìnì sọ pé ṣe án kọ́tọ̀ á ní lázàtà dùnìyà nǹkan méjì kan ni ò jẹ́ nífẹ̀ẹ́ ayé mọ́ àwọn ọmọ ń gbádùn ayé tẹ́lẹ̀ nígbà tí nǹkan méjì kan tó wá sọ́kàn mi àbí tó wọ́n ní mọ̀ ń pa rẹ̀ mi ò padà gbádùn ayé má mi ò káyé fikún má díkùrú má ò alákọ̀ọ́kọ́ iná ni ìrántí ikú wà díkùrú mọ́ kì í báyìí náà yáda yìí láṣẹ tààrà ìkejì ní ìrántí bí màá fi dúró jọ́ níwájú olúwa ẹlẹ́dàá mi jalla subhanahu wa ta'ala jẹ́ wíra al-qiyamah tí má ti rántí méjèèjì yẹn gbogbo lábà gbogbo adùn ayé ìgbàgbé ẹ̀ ní ìdára mi láàmú lórí ìgbádùn ayé má. ọlọ́kánná ọmọ ibùdó abúlázì wọn ní ọmọ ọmọ abúlázì dúrọ́bí ọlọ́tàlá ànìkù nínú ṣẹṣẹ ẹ̀ ọmọ ibùdó abúlázì kọ̀dífà tó padà lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn àwọn lọ́nà yá jìmá wíwúlá máa hà yóò kó àwọn fọ́yàtàzà kàrú dẹ̀lìmọ̀ ojú àmọ̀ràn ti kú ìta ṣe gẹ́gẹ́ náà gbé ní ìrántí kù gbogbo àtàwọn ti ń ka àwọn ọ̀rọ̀ àwọn tíra tó ní ṣe pẹ̀lú kú ikú ikú ikú kí láṣẹ yẹn o àwọn kú ni oni fayabukuna hatta ka anna bayna aidihim janaza àwọn àfáà tí adolórí kan ní gbogbo ìjọ ọmọ sún ẹkù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé ọgbọ́gbù síwájú tọ́fẹ́ lọ sí táwọn sunkún òkú tí ojókòó òkú wa àwọn ẹni àná nìyẹn ẹkún jìnnà sójú tiwọn wà tòun tí ẹ̀mí wá yí aláyàgógó ńlọ kí láwa kò sí tó lè ní ẹ̀tọ́ kan tàwa àwọn ẹni àná tó bá gbọ́ wá sí ẹni ìdàdó kiri ọlọ́run wájú ilẹ̀ kúlóbù kọ́mọ rán wọn létí ọlọ́run ọba ẹ̀mí máa wá rèé وإذا تليت عليهم آياته زادتهم إيمانا سبعك àwọn àmì irú ẹ̀dẹ́dà fún wọn afàlékù gbàgbọ́ tún àwọn ẹni àná nìyẹn kọ́lọ̀ o àwọn tó bá jẹ́ wípé tí wọ́n bá rántí ọlọ́run ọba ní àti ní bàbá wá yé láti kó lówó ọkàn wọn wárì ọkàn wọn gbọ̀n níyà Allah tẹ́nìkan kò bá rí ṣùgbọ́n wa ọkàtà wa lè فقد طال علينا العمد فقد قصد قلوبنا ọjọ́ ti lọ fán lórí wa a ti rò yí pé ké ní ẹwò ẹ̀mọ́ fi kú dẹ́rù bá wájá rẹ̀ ẹ̀mọ́ sọ kí nìkan fún wájá rẹ̀ kò sí mẹ̀mẹ̀ Ọzọ ti lè alábójú fàájú pé àwọn táà ń bá gbé àwọn aládùúgbò wa àwọn èèyàn kéèyàn ọ̀pọ̀ láwọn àdúgbò wa yìí àdúgbò tí mo ń sọ kìlé tí gẹ́gẹ́gẹ́ àdúgbò àárín àwọn èèyàn wà A lọ ọjà tẹ́lá ọjà kó báyàn lọ kó báyàn wà ilé ni ṣùgbọ́n lónìí ààrọ ọkọ̀ mọ́ lè sí mi jù bẹ́ẹ̀ dé tẹ́ẹ̀kẹ̀jẹ̀ rí ìgbẹ̀kẹ̀kẹ̀ tí ó dẹ̀rú báyé bẹ́ẹ̀jì bẹ̀rù ọlọ́run láwọn ò ní ọlọ́run kó ṣàánú tiwa ọlọ́run kó forí ẹ̀ṣẹ̀ wa jù wá o ó jáde ju àwọn ẹni tànà àwọn akọ́lá abúlé àìní abúlé àìní sọ pé كان الثوري إذا ذكر الموت لا ينتفع به أياما وأن ولا ينتفع به أياما في الإمام السفيان الثوري طبعا لا ينتفع به أياما àmọ́ iye ọjọ́ lẹ́yìn ìgbà yẹn làwọn èèyàn ti ní sàǹfààní rẹ̀ kọ́lá rẹ̀ mọ́ àmọ́ ọjọ́ ẹjọ́ bá rí pé àbúmọ̀ lọ sí wọ́n mọ̀ bọ̀ sí ọba wọn sọ́ra sí wọn dá wá ní ìmọ̀mù kí irun ọkàn wọn mọ̀ tó túpé túpé parí irun bá tún lọ ilé wọn fáwọn ọmọ ilé gbọ́wọ́ ní pé ádàm tó mú la àwọn fẹ́ gbá kí òde sùúrù náà bó ń bọ̀. wọ́n ní fa ìtú ilá à ń ṣe kọ́ọ̀lọ́lá adẹ̀rì ilá adẹ̀rì táwọn ọmọ kí ó bá bí ní béèrè kan pé ẹ̀dá kò kí lẹ́sọ̀ pa àdìsí báyìí báyìí ọ̀nà mi ò mọ̀ mi ò mọ̀ ẹ̀sì nílẹ̀ yẹn ẹ̀sì mọ̀ ọ̀kùlọ̀ ọlọ́wọ́ kọ́lá ibùn àṣùbà ibùn àṣùbà tún ní zukira ìdá nàbí sallallahu alayhi wa sallam rajulun fa asna alayhi fa qala alayhi salatu wa salam wọ́n dárúkọ alákùnrin kan lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa àwọn ìwà ń fọ́ dáadáa nípa arákùnrin yẹn Ànábì sallallahu alayhi wa sallam wá ní kayfa dhikruhu lil maut ẹ̀ńtẹ́ ìdárúkọ yẹn tó ẹ tó máa rántí ikú tó bá ń sọ̀rọ̀ tẹ́ máa ń ìrántí ikú tó bá ń sọ̀rọ̀ yóò òṣèlú tó lè dá àlọ́bì lóńgbé bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ tí ikú ọ̀kan ọ̀là máa hu àkàmà tàfùlù àlọ́bì lè gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ṣe ìròyìn ẹ̀yẹ kò rí bẹ́ẹ̀ kò sí kíni o kò rí bẹ́ẹ̀ látara kíni látara yìí pé ìrántí ikú ẹ̀gbáwá yìí ọmọ nínú ọdá alìmọ́ ìwọ̀n wára gbanú zuhud nígbà bí ṣe wọ́n mùsọ́nà fún wa ọlọ́kọ́lọ́dà kọ́p ọdá àdáká kú sọ wípé man aksara min zikiri mọ́ okiri ma bi talasa ti aṣíà àdáká kú ní ẹni tí ó wá pọ̀ lẹ́yìn tó mọ́ rántí ikú ọba mọ́ rántí ikú sáà okiri ma bi talasa ti aṣíà nǹkan mẹ́ta ni wọ́n fi pọ́ńtọ̀ lé nǹkan mẹ́ta wọ́n fi kí ni o nǹkan mẹ́ta ni wọ́n fi pọ́n lé alákọ̀ọ́kọ́ tàjílù tẹ̀wọ̀bà tó tàjílù èṣì tẹ̀wọ̀bà yóò tètè máa túbá ẹ bá máa rántí ikú ló tètè túbá o ẹ bá mọ̀ pé à ó lè kú anytime tó bá dẹ́ṣẹ̀ yóò sọ kí ni yóò sàrí túbá ẹn tí ìrántí ikú oníọ̀bọ̀ sọ pé ah èyí tó mọ̀dé ṣe ìlọ́nà ìṣẹ́ yìí dùn ẹ fún mi di oṣù tó ń bọ̀ tẹ̀wọ́n abẹ lọ́hùn máa fi ẹsẹ̀ máa filẹ̀ máa filẹ̀ ẹ̀ka jẹ káwò ẹ̀jẹ̀ káwò oṣù kẹlẹ́ <laughs> tó bá mọ́ bẹ̀rù ikú bàtọ́ sọ fún ọ pé tó ń fi yóò dà kíákíá ìrìnàjò kí ni ìwà jáwọ́ bẹ̀ tó bá mọ́ rántí ikú wọ́n fi ìmọ̀ tètè túbá wọ́n fi pọ́nlé wàkọ̀nà àtúrúkọ̀lù wàkọ̀nà àtúrúṣ wọ́n sì fún ní ayọ̀ ọkàn wọ́n fún ní ayọ̀ ọkàn ìtọ́lọ́n bá bá fún yóò lọ́rùn tó ní máa ga nígbà tó mú ti fún wọn ní kò ní wọ́n rí gàrí lórí mi nílé àti kúlíkúlí àtẹja yóò rà mọ́ mu gàrí ẹ̀ jẹ́ ẹ́ òní máa sọ pé a ọ̀lọ́ kàrí náà láwọn gbogbo àná tí kàrí náà látọ̀ àwọn olóòrùn ni yóò dúpẹ́ bọ́lá ń tó ló mọ̀ ipá àwọn èèyàn kan bẹ tí wọ́n kọjá ẹgbẹ́ kí ni o tí wọ́n rí gàrí yẹn mu rárá ìbáwọn èèyàn kan bẹ tí oríṣi tó jẹ́ ń bẹ wájú wọn gbọ́ tí ò sí wọ́n gbé sí ẹnu gbogbo jẹ́ gbogbo ọjọ́ oúnjẹ yẹn tó bá jẹ́ oúnjẹ wà lóò gbà tó ní máa yẹ ara ń bẹ lára wọ́n ti ní gbogbo ọ̀rọ̀ jẹ́ ó ní pé nothing comes nothing goes in through the mouth ẹgbẹ́ gbogbo ọ̀rọ̀ gbẹ́ ní ẹ̀ kọjá wọn. tó bẹ jẹ infusion ni wọ́n máa pass it through the lára ni yóò sì máa gbogbo oúnjẹ lẹ́wọ̀n yìí gbogbo ọ̀rọ̀ jẹ́ ṣé tó mú gàrí kò mọ̀ dúpẹ́ fọlọ́wọ́ ṣé wọ́n kọ́tẹ̀ ilé búgàrí síwájú kó wà mọ̀ àkàlà ṣe lásìkò táwa wà yìí o ó jẹ gàrí o kí gàrí oúnjẹ ni o àwọn kan ń bẹ tabari gàrí à ń jẹun lọ́nìyẹn o àwọn kan ń bẹ alimúlá ọ̀rọ̀ ọlọ́sọ̀rọ̀ alẹ́ o tí ò mẹ́yìn mí o àwọn kan o èrò wá kí ni o nọ́mà nọ́mà ni lórí táwọn akọwà fẹ́ sínú káàbá tí ìrí gàrí mú ní sínú àti ìsínú ẹ̀bá gbógi wá ẹ̀bá bíbélẹ́dì wá ẹ̀yìn lẹ́gbọ́n tíráfọ́ sínú gàrí <laughs> gàrí ni o tọ́lọ́gbó ṣàrò pé ká máa dúpẹ́ fọ́lọ̀ ìtẹ́lẹ̀ kejì nìyẹn tọ́lọ́ fi pọ́ńtọ̀ ní ẹniwó ẹ̀tọ́ àwọn ń pọ̀ lẹ́yìn tó rántí ikú kí lálákọ̀ọ́kọ́ tọ́lọ́ fi pọ́ ilé tààjínú tọ́bá yóò sì gíní yóò mọ̀ tètè túbá ẹlẹ́ẹ̀kejì kan náà àtúnú kọ́lùbí wọ́n fúlá yọ ọkà ẹlẹ́ẹ̀kẹta wà ní ṣáàtú lẹ̀ ìbàdà wà ní ṣáàtú ìrírí ìtìjọ sí dáadáa ara wọn yá síjọ sí tọ́ba wọn inú rẹ̀ ó dùn pé lẹ́ni tó fẹ́ wà sí lọ́n

ìrìnṣọ́fìl ìbádà nìyẹn tí a fa àdàkọ́t tó sọ pé ẹni tó bá mọ́ ń pọ̀ ẹni tó rán ti kú tó lè wẹ́dẹ́rẹ̀ jalla subhanahu wa ta'ala tí yóò fi kàn ní abẹ́lọ́ tó ṣe káwọn lè mọ̀ràn ti kú àfáàníwà mọ̀ iná sí ẹni mọ́t ọkùnrin bisalasat ashya ọlọ́bàkan náà ẹ̀wẹ̀ ẹni tó bá máa ń gbàgbé kú kì í rántí kú láyé ẹ̀ kó ní mùsùlùmí ó ṣe ìwà tí ò ní máa rántí ikú ṣùgbọ́n wọ́n lọ ìyá máa ṣẹlẹ̀ rẹ̀ ọ̀sẹ̀ kan lọ ẹni tó sì ní rántí kó òkú ń jọ̀gbẹ́ mùsùlùmí wọ́n lọ yẹ lè ní oṣù mẹ́fà ọdún kan kò rántí kó máa kú kò rántí ẹ̀ kò wá sẹ́yìn ẹ̀rí pé òun lè kú ẹni tà ẹni tí ìbá wá rántí ikú láyé tó wà yìí nǹkan mẹ́ta ni ó mọ̀ jẹ́ ìdíyàjẹ fún un ọjọ́ pósìtì fún ta kọ́kọ́ sọ nígbàtẹ́ tó lọ ti kú torí ka jínu tàwà ẹni tí ò lọ ti kú yóò mọ̀ sí tẹ́síwìfù tàwà yóò máa fi ìtúbá yóò fi máa dàgbà yóò máa dàgbà sí àpẹẹrẹ pé èèyàn bẹ̀rù ọlọ́run èèyàn òbí náà ti kú ní kí ẹ̀ máa dàgbà sí kí ni o ìtúbá pé sáwùfà àtúbù tí màá túbá ní màá túbá màá túbá yàrá ojú ìtúbù làárẹ̀ wọ́rákùnrin ìpínlẹ̀kò túbá àìdágbà sí túbá wọ́n lẹ́nìkan ó sọ kó lọ ó sọ ó sọ̀rọ̀ kó tó lọ sùn bàbáwọn èèyàn bá sọ̀rọ̀ pé wà tó ń ṣe wà tó wú yóò dá kó tó wá sùn lálẹ́ ẹjọ́ náà onísàwùfà àtù gọ́dà ó ní ọ̀la màá túbá wọ́lọ́hì lábúyá kún mi nà òmìnì fún kò jí níbi ohun tó sùn yẹn ohun tó sùn yẹn ló fi bọ́ sálì kìámà wà mà táàbà ó bọ́ sálì kìámà lẹ́yìn tí ó sọ gíní lẹ́yìn tí ó túbà ìdí àkejì tárùkù rídọ̀ bíi kàfà ẹni tí ò bá kí rántí kú kò ní máa dunú sí tọ́lọ̀ fún kò ní máa tẹ́ lọ́rùn kò ní lè tẹ̀ lọ́rùn pẹ̀lú tó bàbá fún subhanallah subhanallah wọ́n gbóúnjẹ sí níwájú báyìí ìgbà oúnjẹ lè òye yómi kò sì tí ìbẹ̀rẹ̀ jíjẹ kò sí kí ni o ti bẹ̀rẹ̀ jíjẹ rẹ̀ wọ́n sì gbóúnjẹ síwájú ẹ̀rá yìí wọ́n sì máa sọ ẹkún gbóúnjẹ yóò yé mi o oúnjẹ yóò yé mi kò sì tí ìbẹ̀rẹ̀ jíjẹ o tàbí kó ti máa jẹ́ lọ kó ti máa jẹ́ lọ ó ti máa jẹ́ lọ ó wá ah, ó yóò lè yóò yìí ń sọ fún gbogbo ọ jẹ́ sẹ́nà anábíwá Muhammad sallallahu alaihi wasallam olóúnjẹ nìkan oúnjẹ nìkan báyìí ó ti tó èèyàn méjì sórí oúnjẹ la máa ń jẹ yẹn kì í ká jẹun kí gbogbo kù kó bàbá òun kọ́ oúnjẹ nígbà tí bá ti jẹ oúnjẹ kó lè fún yàn ní láti lè gbápá láti lè gbẹ́sẹ̀ láti lè ṣùjọsìn fún ẹ̀dẹ́dà tẹ gbọ́bọ̀dà kìrìkì yẹn jẹun rabata kí ẹgbẹ́ lè dìde dídì abọ́ olóúnjẹ. ìjà ìtẹ̀mọ́ ilé tí báwọn. ọ̀bọ̀ ìkejì náà lọ tó náà mọ̀ sunkún oúnjẹ tó bá tún wú àga yẹn tó bá tún sún àga yẹn wá jẹgba. èyí unique nǹkan lọ́wọ́ báyìí nítorí ah tí ah fẹ́ fi lè tí mo fẹ́ fi lè se báyìí lọ ẹ̀yìn sẹ́lẹ̀ ṣe lè tó mi bẹ̀rẹ̀ sí lò náà lò náà ó wá wò o yóò tu àwọn òní tu ọ ra bàtà ní fara òkúra àwọn elétò ìlera já mọ̀ kì í ṣe ra bàtà oúnjẹ ní ẹgbẹ́ àwọn òyìnbó tátàtàlà òyìnbó máa ń jẹ àbí ṣùgbọ́n òyìnbó lè wọ́n jẹ wídíwídí o ẹ máa mú ẹ máa mú cheese ẹ máa mú milk léra léra léra léra mọ tátàtà most of bread méjì mẹ́ta fifty fifty chicken fún jajajajajajẹ mú cheese ó sì dé bí lọ yóò lè gbá pàpàpàpà ṣùgbọ́n àwọn Africans àwọn Africans ah tí yorùbá ò bá jẹ òkèlè ní ojúmọ. yorùbá kò jókèlè kò jẹba lójúmọ́ kan kò jàmọ̀là lójúmọ́ kan kò jẹ yẹn lójúmọ́ kan kò jẹ fùfú ah, ah. tó bá ń jẹ rẹ tó ń jẹ wà tó ń jẹ sí oúnjẹ rẹ sí oúnjẹ wà oúnjẹ sí yóò yorùbá sọ pé ìyẹn ló ń jẹ ọkà ni ọkà lóògùn àìrí jẹjẹ àìrí aláàfin kí ni o àìjẹ ẹkọ ẹ bá nǹkan wọn bílíkì ọbìà ó ní àìrí àìrí rárá là ẹkọ ìyẹn náà láyé jọ ìyẹn náà ṣe ìyẹn ló ń jẹ pé ṣùgbọ́n tá a bá rí ìkẹjẹ rárá láti jẹ́ ẹ̀kọ́ kẹnu mọ́ ìjìnlẹ̀ níbi ní o ní gbogbo yorùbá wọ́n ní láì tó jẹ àmọ́ ìjẹun gan wọ́n gbìlí kí wọ́n bí aláwa yorùbá wọ́n máa jabala máa jẹyàn máa jẹba àwọn tó wá kéré sáwọn yíbo àgbẹ̀bá ìbò ẹ̀kọ́ tí mò máa ń jẹ ẹ̀kọ́ àgídí tí wọ́n tẹ́ bá jù mọ́ ògidì ló wà bọ̀ padà àwọn máa ń jẹ fùfú àbí àwọn máa ń jẹ ápú tẹ́ bá wọ́n bí ápú ṣe rí làhàwùlà wàtàrà lóńdò tí ẹ bá bu òfin ápú kan báyìí tó bá jẹ rí tó bá fi wọn ọbẹ̀ tó bá fi sọ́nà fún ó lè ha lọ́nà fún ẹ̀ ń dé gbogbo tó bá jẹ rí tí wọ́n yóò mọ lọ ní tèrè ní tèrè ẹ ọ bọ́lá gbogbo rẹ̀ jẹ gbin náà sí tí mo wá tó bá jẹ bẹ́ẹ̀ báyìí tó bá jìrà ìhàn wọn báyìí tẹ bá fún ní àjà ó ń san oko lọ nìyẹn oko tí mo máa san bàbá alábúlé oko tí mo máa san wọn ò bí Yorùbá kan já hundred times tó san oko ẹ ọmọ ní egúngán látara àwọn oúnjẹ kábìtì kábìtì lọ́wọ́ bẹ́ẹ̀ náà ti dà Haúsá Haúsá ò kì í jẹ òkèlè. Haúsá ò kì í jẹ òkèlè ṣùgbọ́n Haúsá náà máa ń jẹun Haúsá àwọn náà ṣe gbẹ́gbẹ́ta méjì nìyẹn láàrin lọ láàárọ̀ wa ìwọ́ pẹ̀lú ọ̀wọ́ nígbà tó máa ń jẹun wọ́n á bu àìsí àtẹwájú ó gáwó yàtọ̀ ọlọ́dọ̀ ó sì jẹ́fẹ́ nínú ha àìkì ya fara iṣẹ́ ya ó bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n táwọn sọ ni wípé ìtọ́lọ̀ wa fún wa kásìkí ni o kájí ó tó wa wọ́n ti ká sóòlù fil ìbàdàn ìdíyà jẹ́ kẹta orí pé ẹni tí ìbá rántí ọlọ́run tí ìrántí ikú yóò lẹ níbi ìjọsìn ìrùwọ̀lẹ́ mọ̀ bẹ̀kọ́ tó wá kírun tí ò ní lọ kírun ní bọ̀ọ̀dá ẹ lọ kírun ìrùwọ̀lẹ́ mọ̀ mí fi jímà tí àwọn fọ́sọ́ ní láàbí mí fi jímà àwọn fi kíníkan ní wọ́n lọ́ọ̀ṣùn ó tó gba èrò ló tí a fi ń mísì ìjàmbá omísì ìjàmbá alákọ̀ọ́kọ́ láàárọ̀ omísì zoo omísì afri omísì mọ́gìrì ṣá lójúmọ́ kan àwọ̀lọ́yìn kí ẹ lọ ronú sí ara rẹ̀ o ó ṣẹlẹ̀ ìrìnira ní o ó ṣẹlẹ̀ lẹ́nu ìjọ mẹ́ta rẹ̀ pé mo mísì àṣùbà níbi mo mí ìtẹ̀yẹ ẹ̀mẹ́ta léra wọ́n ah. <laughs> ní wàhálà dídé pé pé èdè ìbò lọ́sìkì náà ah, ṣe àṣùwà lẹ́ẹ̀mẹ́ta first day second day third day lẹ́ẹ̀mẹ́ta wàhálà ẹ̀rú bá mi o ẹ̀rú bá mi ní òní àwíyá ìtẹ́jú ló ní ìtẹ̀ lọ. ṣùgbọ́n ìmọ̀ ti dè wá gbogbo ọjọ́ tó lọ ah, àrẹ́mọ́sọ́lásí kàtìkì rẹ̀ ó máa ń gba kéèyàn lọ jókòó kéèyàn tún kéèrè rẹ̀ pa asọ̀fún agbẹ́láyé láyé àwọn sàábé tẹ́nìká bá ní ìfì jàmá àwọn sàábé tó kù ó lọ́mọ kí n lépe tí ò sí o ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o ẹni sàrí yín jẹ́ máa nì bẹ́ẹ̀ ni kọ́fọ̀ sẹ̀ ẹgbọ́n kọ̀fọ̀ sẹ̀lé wọn tẹ́nì ó sì lọ́mọ kí wọ́n mọ kẹ́dùn àríyín àríyín sáfúnra náà torí pé lọ́dọ̀ tí wọ́n ẹni tí ò ní wá kírun ní jàmá lọ́kùnrin mùnàfíkì tọ́ba wọ ẹgbẹ́ sọ́gbó tó orí pé lábáyà ìlú lọ́sùn wọ́n tọ̀ ẹ̀rù ṣùgbọ́n tó ẹgbẹ́ ni ẹbí rẹ̀ ni òwà wá tí ọ̀wá mi lọ́wọ́ ẹ̀ à nílò kí lè ní. ṣùgbọ́n wa ti wa kọ́lọ̀ kó ṣàmì tiwa kó forí ẹ̀sùn àjò wa ni o. wọ́n ní àfáàní fatafáàkà ìyá ọmọ gòrúurú fílímù òtù wa sakarọ́ọ̀tì àfáàní tó wá rí bẹ́ẹ̀ ó yá ronú dáadáa wọ́n tó ti fọ́nú fọ́ra kó nípa kú àti àwọn ilé kókó tó bá bá ikú lọ ọ̀fẹ́ ó bá ti ká sí hi ọmọ rọrọ́ tù wọ́n tó fọ́nú fọ́ra kó níbi líle ife ikú ikú bíi kọ́pọ̀ pọ̀ tàbí gbogbo wa la máa mú wọ́n tó fọ́nú fọ́ra kó mẹ́ ẹ̀ ò yá tají fàyà lè mọ́tì mìíràn. wa'idin ma a a ikú a dá ikú mà tó ní tó ń jẹ́ wáì ní sa ń sàdéhùn wa olómọ mú àdéhùn rẹ̀ ìfẹ́jù ikú ló mú àdéhùn rẹ̀ ìfẹ́jù kò lè iná lè mọ́ fà lẹ́dì tàfìrú nà nínú mú wáyé náà mú lọ àpèkù yóò bá wa àdéhùn wọ́n ní wọ́n mi ní hákìmí máa adẹ́lẹ̀kù ikú ló ṣe déédé jù yóò gbó lórí yóò pẹ́ lẹ́bù yóò pọ̀ ọmọdé yóò pọ̀ àgbàlagbà yóò pẹ́ tó ń dà lúrú tó ń ṣe gbogbo wọn ní kú máa mú lọ yóò pa dókítà yóò sì pa ẹsẹ̀ ń tọ́jú ẹni tó gbóògùn lọ ẹni tí wọ́n rán pé lọ bá wọn ra òògùn wá ní fámásì tó bá yá lọ ẹni tó tà á gẹ̀rẹ̀gẹ̀ ìgbìmọ̀ tó kí ni gbogbo wọn ló máa kú tó ó máa fi láàrin gbogbo wọn káfà abínlẹ̀ mọ́ọ̀tì mọ́kùnrin ha ní kùlù ikú tó ní tó yẹ kó máa jẹ́ kọ́kàn wárìrì wà mílíkì wà mùbùkíyà ní oyún ikú tó ní tó yẹ kó máa jẹ́ kó mí dà lójú èèyàn wà mú fárí kan ikú sì tó tó máa jẹ́ kéèyàn ṣe kí ni o sí àwọn wàhádì mọ́lúlọ́sà ikú sì lélẹ̀ tó máa ń wọlé adò ní wàkọ́ tí a nílẹ̀ ikú ni tó máa ń gé gbogbo níta máa ń rò láyé afẹ́jà afẹ́jà gbogbo ádáadáa ayé tí ó ń gé dànù tí yóò gbàgbé wa yẹn ikú ló ń jẹ́ bẹ́ẹ̀ wàhálì tafa kábìtà yẹmìnà ádà wọ́n mọ tó ti wá ronú sí wọn ti kọ́líkà mi mọ̀wùdí ìkà tó ń rántí pé níjọ́ kan níjọ́ kan ikú ó sọ ọ́ dẹ́jú ó gbé kúò tó gbé ọkọ̀ níbi tó wà lọ sáyé ibòmí wáyìdà lòkìlìkà mi fáàtì ìlàbíkí tọ́mọ wá gbé ọkọ̀ níbi tó fẹ̀ gbogbo ayé níbi tó fẹ̀ láwọ̀ báyìí kò ní sáà tó bá dijọ́ tó gbú àlọ́dún sàárè òòrè lọ́bì kankan mọ́ gbogbo girigiri girigiri giri inú sàárè ni wọ́n máa wà gbogbo àwọn tí ń jáde sí kan jù tó wà ní ẹni àbẹ́lọ ájí òòlé lọ àbẹ́lọ múra òòlé lọ ibi tó mọ́ wà nìyẹn wọlọ́ọ̀hì wọlọ́ọ̀hì sísùn nínú sàárè yẹn ó tó tó yẹ kó má bà wá lẹ́rù pé ẹ́ yóò wá mi nìkan ló sáré èmi nìkan máa wà ló sáré yẹn gbogbo yóò tó wá lọ lé yọ ilẹ̀ sú òjò rọ̀ ojúṣù mú ìgbà kan nìkan ló sáré nìkan wà. wọ́n sọ àwọn tí mi gbé ẹ mo á kí ní owó ní o ẹ̀ka àárọ̀ owó ní inú sáré rẹ o ṣé kò ó wà mélòó ni wọn lọ lọ sáré lọ sáré àfọwọ́ òkú kọ́lọ̀ kó ṣàánú wa o ikú nìyẹn o wọ́n ní wa ìdánù kírísítà mi sá àti ìlà bíìkì tọ́ba gbé ọ níbi tó fẹ̀ lọ síbi tó fún ọ̀sọ́ ọ̀nẹ́ka asọ́hìbù wa rọ́fìk tí àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ àwọn ojúlùmọ̀ tí gbogbo ọ̀sọ́ ọ̀nẹ́ka tó pa ọ̀sì gbogbo wúwúwúwúwú yóò kọ̀ ní ilẹ̀ sílẹ̀.

وأكيست من فراشك وغطائك إلى إلى عررك tí wọ́n wá mú ọ tẹ́gbí ọkọ́ lórí ibùsùn rẹ̀ wàgìtọ́ ìkà ọmọ ọgbẹ́ ọkọ́ níbi tó ti ní ìdáàbòbò ìlà ara rí ọwọ́ gbé ọ lọ síbi tó le koko wàgọ̀tọ́ ìkà mi ń bá àdì lihafika bi turobi wa madari táwọn yóò wá dá àwọn àwọn erùpẹ̀ àti àwọn bí pátákó bí ìwé tó wà dábò ọ nínú sàárè fàyàjá mi alimari ìwọ tó ń kọ́rọ̀ jọ alùmùsítẹ́yìdì fi bìnìyàn ìwọ tó ń kọ́lé káàkiri bí ẹ̀gà ó kọ́ lógí odò ó kọ́ sàlẹ̀ ilé sàkọ́lé kiri ni lẹ́yìn sàlẹ̀ kan àwọn elétò nǹkan àwọn owó tó kójọ yẹ wọ́n kọ́ ló ní wallahi mimani illa akfan gbogbo tó nínú dúkìá yẹ méjì péré jẹ́ ń méjì náà sì ni aṣọ tó fi kíni tó fi wú ọdún sáré bali hiya gbogbo elétò kọ́ yẹ gbogbo dúkìá tó ní yẹ <coughs> gbogbo ẹni ó parun gbogbo ẹni lọ. وجسمك للتراب والمآب وجسمك للتراب والمآب ara rẹ̀ ìyẹ̀pẹ̀ ni ó jẹ́ wàlìmáàb ìyẹ̀pẹ̀ ni ó sì jẹ́ kí ni yóò jẹ́bi tí ó gbọ́ tẹ̀ fàáyínlẹ́lẹ́rì jamaica homeland ó ti wà ní fàárẹ̀ ní ìsìn gbogbo owó tó kó yọ ẹ̀dá fàáyì àǹkọ́dọ̀ka mìíràn àwọn ọ̀sẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sẹ́nu fàárẹ̀ yẹn táwọn owó yẹn àwọn dúkìá yẹn sọ́lẹ̀ gbà ọ́ lẹ́bi kálà báàlì tàrọ́kítàhù ìlàmọ́là ìyá májàkì ọ̀ọ̀ gbogbo ẹ̀ ló ti sí ilẹ̀ fẹ́ tí ò kẹtẹ̀ ní rántí ẹ̀ tí ò ní yìn ọ́ babolówó bá lọ tán babolówó bá ti lọ tán lọ gbé sùn ní sáré báyìí làwọn mọ́tò lọ dájú ọ̀dẹ̀ yìí kẹ́kẹ́ káwọn mọ́tò ìgbà yẹn òtútọ́ ní ti àwọn ti lọ ní ti ẹ̀ mọ́tò yẹn wúúú wà mọ́tò lọ ni. mọ́tò tó yẹ kó gbàgbọ́ ńbẹ láyé bàbá wọn oníṣẹ́ kìíní òkúrè yẹn wà. ó wà lọ ní gbùrùrùrù wọn ò ní yí bàbá wọn. ọ ní wakọ̀dìmùtà bí àwùzárìkà alàmọ́là yàzẹ́rìkà. Ya, ya, wọ́n ní o ti gbénu sàárè pẹ̀lú àwọn ẹrù rẹ ẹrù ẹ̀ṣẹ̀ alamọ́lá yorùbá ìlúkà o ti gbéwájú ẹgbẹ́ jẹ́ yí pé <laughs> àfikún aláàlú jẹ́ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tó bá kẹ́rù ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí tó bá kú níwájú ọlọ́ọ̀ba ní sàánú o wa. wọ́n ní wàhálà kọ́ alámọ̀sọ dáadáa àfá tó fá kẹfìsìrọ̀ ọlọ́ọ̀bá tó níwàbí tẹ́gì fi ma àtàkà lọ́hùn dára àkírà ìpínlẹ̀ tọ́lọ̀bá fún ọ nínú dúkà nínú ọ̀rọ̀ kò fi wá ìjọ kẹyìn àìkótólógún fi ma àtàkà lọ́hùn nàìjíríà pé lóòtọ́lọ̀ fún ọ nílé ayé àdára àkírà ta فإن حق فإن حق المؤمن أن يصرف الدنيا فيما ينفعه في الآخرة إن توجه كمانيا إن قدود دوشي وعليكم السلام أقول جمع yes ó ní kó jẹ́ pé kó máa yí ìsẹ̀mí ayé rẹ̀ kó máa yí sí tó fi sí láǹfààní lálùkìyàmà láàfẹ̀tì wàlìmá kọ́sẹ̀ gbogbo ìsẹ̀mí ayé ilé ni ó fi máa kọ́ ọ̀lẹ̀ tìjọ́bù yára kìíní kan ti fẹ́ yẹ ẹja sáré ilé wa kan ti fẹ́ yẹ ẹja sáré gbọ́gbọ́ bá yẹ wọlé báàgù àbí ìbọn bá tẹ̀m̀bẹ̀lẹ̀kún káàkiri kàkà anahun kọlù pé agbẹnigbó túmọ̀ kan sọ ni pé làtàǹsà anaka tàtòkù jẹ ní amalika pé gbọ́gbàgbé gbogbo dúkìá rẹ̀ ló fi ilẹ̀ ìlànà sí ìbàkalẹ́ di wọlé káfà àfi ìpín rẹ̀ tó yẹ pé ní kí ni o kẹfà kò ní aṣọ aṣọ òkú ọmọ owó ó ní pín ẹni gbogbo dúkìá rẹ̀ kó la kó ṣe sọ pé àfi ìwò kàmí mà kájìlá òdáhàrà kó láhù ó ní nàfi ìwò kàmí mà kó pé ìpín rẹ̀ òkú rìdà áàmì aṣọ gbàgẹ̀rẹ̀ méjì ni tó lù wá fíhìmà tí wọ́n fi gbé ọ wàhánúùtù àti lọ́fíńdà tí wọ́n fi sí ọ lára pé ẹ̀dà lọ́fíńdà sí ọ lára ẹ̀yà ìgbìyàn sínú kòtò ẹlòmíì sọ yìí pé yalqana àtìlà tábògì bí ha bàdẹ́lá sí ìhànà ìmú wa sí ìhàrọ́ àtìlò bàdàní kúndùrù lima málàkà dúnìyà bí àjùmá ìhà àlùrọ́ ha mínú ha bí gbéyìrì bìhẹ́rì lọ́kìtì ní wàlì kàfà ó ní híyàlì kọ̀nà ní tó lè láàyè láyè na ní kéèyàn ní ayọ̀ ọkàn na ògì bí ha bàdàlà ìwọ́n olùgbọ́ mi má wà nǹkan mí lẹ́yìn ayọ̀ fi ha nàì ó ń bẹ níbi ayọ̀ ọkàn nàì yìí ìgbádùn wà fi ha rọ́hàtì bàdàlà ó sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ntí ó mọ̀ jẹ́ kára sinmi ó ń dòrò lè ka dúnìá bí àjùmọ̀ ìyá gbogbo tó kórè àlọ́rọ́ha mínú àbìrìnrì lè kíkọ ní wọ́n lè káfàdì fọ́kàn rẹ̀ balẹ̀ kó ní ayé yẹ lẹ́yìn wọ́n rẹ̀ yìn ju pé kọ́tùn kọ́tùn ní rẹ̀ aṣọ rẹ̀ àti káfàbẹ̀ náà lọ́sí gẹ́gẹ́ lè kò náà fi sin lọ ìrámọ̀rọ̀ lọ́la inṣàlá ọ̀sọ́lọ́lọ́ọ̀hì alánàbínà muhammadin wa alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh